محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يبقى الله a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lẹ́nu nípa àjùlọ òwe èyí tó lọ́wọ́ bá ṣe fún anábíwá Ibrahim èyí tó tún ṣe fún àwọn ọmọdọ́mẹ́rẹ̀ ó sì wọ́n lólùbẹ̀rù Ọlọ́run ó sì wọ́n lánàbí Ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته ومن ذريته داود ووهبنا له ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذرياته داود وسليمان وأيوب ويوسف وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين

alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣètọ́nù kí ṣètọ́nù kó má lo ahọ́n wa torí pé ní ẹni ẹ̀kọ́ ẹni àgbéjìnà sí kẹ́ẹ̀tọ́ ọlọ́run oníṣẹ̀tọ́nù bisimilahi rahman rahim bisimilahi rahman rahim pẹ̀lú orúkọ ọba allah tí ó kẹ òkú wa láyé adẹ tó ṣe tọrọ ọlọ́run yóò kẹ adẹ tí ó ṣe tọrọ ọlọ́run bá yóò kẹ òkú wa pátápátá ṣùgbọ́n tó bá rí lọ́gbọ́n dà kìámà odò àwọn tó bá ṣe tiẹ̀ nìkan oní ó ṣàkẹ́ la fi máa ń pè ní ọba ìtọ́kẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run pẹ̀lú ọlọ́run bá yìí náà láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì wa lẹ́nu níbi tí a bá tẹ̀síìrì wa dé lánàá à ń ṣàlàyé fún wa nípa ọlá èyí tọ́lọ́wọ́ bá ṣe fún ànábì wa Ibrahim àti àwọn àrọ́mọdọ́mẹ́ ànábì wa Ibrahim ọlọ́wọ́ bá gbé tóbi púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Nuh òun náà ni ànábì Ibrahim jẹ́ nínú àjùlọ tọ́lọ́wọ́ bá ṣe fún òun lọ́lọ́wọ́ bá ń kà fún wa láyé yìí ọlọ́run bá ṣe lánàbí ọlọ́run ó sàwọn ọmọ tó bí lánàbí ọlọ́run ó sàwọn àrọmọdọ́mọdọ́mọdọ́mọ rẹ̀ ó sì wọ́n lánàbí ọlọ́run nínú àwọn hasoris àwọn ìsàdáyẹrí tó ń bẹ fún Ibrahim tí ò sí fáwọn èèyàn míì ìyẹn láyé mi tó bá tó wá dídọ́ gbẹdà ìyá náà àdẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam arábìnrin tó bá rí lọ́gbẹ́dà kìyàmà nínú hadisi afáwọ abdullahi bin abbas tí wọ́n gbà wá ọlọ́run yóò gbé gbogbo wa dìde ní lọ́gbẹ́dà kìyàmà yóò ṣàrùn náà sọ̀rọ̀ àtàlù gbọ́rọ̀lá ọlọ́run gbé gbogbo wa dìde nínú sàárè wa ní òwò ọmọlúwàbí lẹ́ni tí ò ní dábẹ́ abẹ́ wa kò ní sí ní dídá bó tilẹ̀ jẹ́ pa dáńgbà tá a dá yẹn ṣùgbọ́n bá tí wọ́n bá gbé wa dìde nínú sàárè wọ́n gbé wa dìde ní òwò lẹ́ni tí ò dábẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabiwa ni fa awwalu man yuqsa ibrahim alayhi salam àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ daṣọ bò lára oná ìlànà ibrahim nínú gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run gbọ́dọ̀ yẹ ẹni tí daṣọ bò lára kó mọ́ wa ní òwò láti lè sọ àjùlọ èyí tọ́lọ́mọ bá ṣe fún anábìwá Ibrahim ọlọ́run bá fẹ́ gbé èèyàn ga tó bá fẹ́ ṣe àjùlọ fún ọlọ́run á ṣe ní pípé bọ́lọ́run ṣe kẹ́ anábìwá Ibrahim nìyí nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ òun náà ni anábì Dáúd asọ̀rọ̀ Dáúd lánàá nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ òun náà ni anábì Suleiman tí í ṣe ọmọ Dáúd Dáúd anabi ni ọba ni suleiman anabi ni ọba ni ọlọ́mọba tí ọlá rẹ̀ ga ó fún suleiman ní kápá ó fún lọ́lá ó fún lájùlọ níjọ́ kan gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra àfọwà Imam buhari. ó ń bẹ nínú tíra àfọwà Muslim ní abẹ́ àwọn obìnrin méjì kan wọ́n ń ṣe fáńfà. ẹranko búburú kan ó pa ọmọ ọ̀kan jẹ kílẹ̀ wá tó mọ́ èkejì ti lọ gbé ẹni tó pọ̀ ọmọ tiẹ̀ jẹ́ wọ́n lọ gbé ọmọ ẹnìkejì tí nǹkan ọ̀pá ọmọ tiẹ̀ jẹ́ ìgbà tí kejì dí òfò ọmọ ẹlẹgbẹ́ ó bá lọ bẹ́ẹ̀ nìkejì pé ọmọ tòun ló gbé ó ní ìtàn yìí bó ṣe rí báyìí ó ń bẹ nínú báyìí bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi náà sọ bẹ́ẹ̀ nínú hadith lórí yẹ àwọn èyí tó bá dé òótọ́ tí ń bẹ nínú ọ̀rọ̀ kùránì ó máa jẹ́rìí sí súnà ó máa jẹ́rìí sí bá a ṣe wá ń sọ kì í ṣe wá ń sọ nítorí pé ó bẹ lọ́dọ̀ wọn à ń sọ nítorí pé anabi wa sọ bẹ́ẹ̀ gbàtà wọn kọ̀rọ̀ yìí dọ́dọ̀ dáhùn anabi dáhùn tó wá nítọ̀ ajẹ́ taalẹ̀ bọ́mọ lọ́wọ́ ẹ̀ wọ́n lẹ́nu iná bọ́mọ lọ́wọ́ ẹ̀ ọlẹ́nu tẹ bọ́mọ lọ́wọ́ ẹ̀ náà ló lọ́mọ bẹ́ẹ̀ sì ni ìsùn ló lọ́mọ wọn bá jáde Suleiman bá kọ̀ ó ní a ah, wọ bàbá mi kó o lẹ ṣe dájọ́ yìí ó ní báyìí báyìí báyìí la ṣe dá Suleiman wá ní ẹ̀ ọmọ yẹn wá ẹ̀ fún mi ní ìdá wọn ó sì la ọmọ yẹn sí méjì ẹ̀ẹ́dẹ̀dọ̀ pẹ̀lú dọ́gbandọ́gba ẹni tí wọ́n wá gbọ́ ọmọ fúlà kọ̀ọ̀kan wá ní ẹ ohun tó ń fẹ́ gan nìyẹn ẹ bá wa làásì méjì ṣùgbọ́n ní kejì níbi ẹ̀dá kúrú rí ọlọ́run bẹ́ẹ̀ bá ti làásì méjì ọmọ òun lẹ pín méjì òun wá ń fara ya ìkejì sọ pé ẹjẹ́ àpín méjì Suleiman ní ìwọ̀ kọ́ ló lọ́mọ ẹ tó lọ́mọ rẹ̀ Suleiman lọ dájọ́ yẹn níjọ́ náà alẹ́sàlá àlọ́sálà tí ì ṣe ọmọ Dáúdù látara àdéhẹ́lẹ́yìn ìgbàdí Suleiman ó jáde láyé Suleiman ní ti kú àwọn ìlú sì mọ̀ kó ti kú lórí àga ọlá rẹ̀ Suleiman ní ọ̀pá kan èyí tó máa ń dá tẹ́lẹ̀ yìí máa ń gbọ́wọ́ lórí ọ̀pá yẹn báyìí tó bá jókòó yóò dúró báyìí lórí ọ̀pá yẹn bí ṣe máa ń dúró nìyẹn tó bá wà lórí àga ọlá ìyẹn Suleiman táwọn àlìjọ̀nú àti gbogbo àwọn ọmọ ogun Suleiman tába ti lè tẹ̀dú kán tí wọ́n rí bẹ́ẹ̀ ó ń bẹ lórí aga oníkàlùkù mọ̀ ṣiṣẹ́ lọ ni kò sẹ́ni tí ó dà wọ́n ṣẹ́ dúró bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti wá bẹ̀ ni Sùlẹ̀mánì Sùlẹ̀mánì ti kú ṣùgbọ́n kò ṣubú bó ṣe dúró nì lórí aga ẹ̀mí sì dìjà ìlà rẹ̀ ó wá ń bẹ̀ bẹ́ẹ̀ àwọn àlejò inú wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ Suratu Saba ọlọ́run bá ní máa dá láwọn ọ̀hún aláàmọ́ ó ti yí إلا دابة الأرض تأكل من سأتا ọlọ́kọ̀ bá sọ fún wa ikán òun ló wá lọ jẹ ikán bẹ̀rẹ̀ sí ní jẹ ọ̀pá sùlẹ̀mọ́nù yẹn ikán wá ń jẹ títí nígbà tí ikán wá jẹ ọ̀pá yẹn tọ́ka wá jẹ́ káwọn èèyàn ọmọ إلا دابة الأرض إلا دابة ما دله على موته ها إلا دابة الأرض تأكل ọlọ́run ní kò sí nǹkan kan tí wọ́n fi mọ̀ pé Sulaiman náà ti kú àyàfi kan dábẹ́tò láàbì ìkan èyí mò ń lọ jẹ ọ̀pá Sulaiman. ọ̀làmú máa kọ́ ọ́rùn nígbà tí Suleiman wá wó lulẹ̀ ìgbà náà ni gbogbo àwọn àlìjàn ló tó fẹsẹ̀ mọ̀ pé Suleiman ti kú ọlọ́run tó bá ti pa àwọn àlìjàn ló bá mọ̀ tó pamọ́ ni ó yẹ kí wọ́n mọ̀ pé ó yẹ kí wọ́n mọ̀ kọ́gà wọn ti kú ti pẹ́ ọlọ́run bá ní kò yẹ kí wọ́n pẹ́ lórí wàhálà tí wọ́n ṣe ọyẹ ká máa pé Suleiman ti kú ṣùgbọ́n làwọn bá bẹ́ẹ̀ fi wá bẹ́ẹ̀ kó lòún mọ tó pa mí. àwọn àlejò ló sá ń ṣiṣẹ́ wo Suleiman bẹ́ẹ̀ ni Suleiman ti kú ti pẹ́ ẹtún wọlá ó ti kú ti pẹ́ ó sì dúró báyìí ìgbà tí kan tó di ọ̀pá rẹ̀ yẹn ló tó ṣubú lulẹ̀ ọlọ́run tó báyìí fáwọn àlejò ló tẹ ẹgbẹ́ mi lé yẹn tí wọ́n bá mọ̀ tó pa mọ́ni ọyẹ ká lè mọ̀ kọ́gà àwọn ti kú wọ́n fi sẹ́lẹ̀ ìyẹn nípa bákan náà nínú àwọn àrọmọdọ́mọ Ibrahim ó náà ní anabi Yusuf alayhi salatu wa salam àlàyé nípa Yusuf là ń bá bọ̀ lánàá ẹnìkan bí òjíṣẹ́ ọlọ́wọ́ ọba léèrè ó ní eré òjíṣẹ́ ọlọ́wọ́ ta lẹni tó já lápọ́nlé jù nínú èèyàn ta lẹni tó já lápọ́nlé jù nínú èèyàn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi lẹ tó dala kpalẹju nínú èèyàn òun náà ni alikarim ibnul karim ibnul karim yusuf bunu yaakub bunu ishaq bunu ibrahim anabi ní ẹni tó dala kpalẹ nínú èèyàn òun náà lẹni àpọ́nlé tí sọmọ ẹni àpọ́nlé tí sọmọ ọmọ ẹni àpọ́nlé òun náà ni yusuf anabi ọlọ́wọ́ bá ní ẹni àpọ́nlé ni ẹni bàbá tó bí ọ̀nà ní yaakú ẹni àkọ́lé ní ẹni yìí ní anábì ọlọ́wọ́ bá ní bàbá tó bí yaakú ọ̀nà isaac ẹni àkọ́lé ní anábì ọlọ́wọ́ bá ní ẹni tó tún bí isaac ọ̀nà ní ibrahim ẹni àkọ́lé ní ẹni anábì ọlọ́wọ́ bá ní ẹwọ ìpele mẹ́rin anábì ní ń wá ẹni níran tó mọ níran tó mọ ní bíbí ọ̀nà ní yusuf ọ̀rọ̀ bá bọ̀ lánàá nípa anábì yusuf aleyhi salatu wa salam gbọ́dọ̀ níbi Yusuf tíṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ láàrin òun àti Zulaikha tí í ṣe ìyàwó ọ̀yàwó ọ̀gá rẹ̀ orí ìṣesí yìí ni wọ́n wà ànábì Yusuf òun wá sáré lọ síbi ilẹ̀kùn kóun bá lè sílẹ̀kùn kóun lè jáde báyìí ni Zulaikha ó bá gbá lẹ́yìn ló bu lásán látẹ̀yìn. واستبق الباب وقدت قميصه من دبر ọba wa ń sáré lọ síbi ilẹ̀kùn ìdúlékà wà fún aláṣọ láṣọ rẹ̀ sì yá látẹ̀yìn nìyẹn. wàlfàyà sẹ́yìndà lẹ́dẹ̀lúbà. àwọn méjèèjì bá wá rí wàlfàyà sẹ́yìndà lẹ́dẹ̀lúbà bẹ̀. àwọn àfáà wọ́n ní wàlfàyà sẹ́yìndà ha ní òde lágbáwá alifa bimana ọha orí alifa ya odi àwọn méjì alifa ẹnìkan rí alifa ya àwọn méjì rí rọ arọ àyà àwọn méjèèjì wá rí ìlàdàlébá. wàlúfàyà sàyídà ládàlébá. àwọn àfọ̀àní ládàlébá tá a bá wo ládàá yẹn a rí pé alif olóńgbò náà fi fà á tábà wọn máa lọ hàn ìgbà mi ń bẹ bàbá ń kà á lọ làdá wọn a fi yá wọn a fi fà á tó bá jẹ́ pé yá ni wọ́n fi fà á ẹnìyẹn ti wọnú ó ti ó ti wọnú lé ṣùgbọ́n tó bá jẹ́ tó bá jẹ́ pé alifu ni wọ́n fi fà á kò wọlé ìta ló sì wà ní èdè lábúráwá wọ́n alifaya sẹ́yìndà ha àwọn méjèèjì wọ́n wá rí sẹ́yìndà ha ọkọ ọ̀sọ̀ pé sẹ̀yídà wú. wà á lùfàyà sẹ̀yídà ha ládàlbà. rẹ̀kí rẹ̀kí làwọn méjèèjì bá rí baálé zùlẹ́ká sẹ́yídù bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ ó nu òfin sàbìtì rẹ̀ sọ́dọ̀ Yusuf wọ́n sàbìtì sẹ́yídù yẹn sọ́dọ̀ zùlẹ́ká ha tàbùrù ìyẹn túmọ̀ sí pé ọkọ obìnrin ọ̀gá rẹ̀ náà lọ́kọ ẹ̀ وألقى سيدها لدى الباب وألقى سيدها لدى الباب ọba wa rí ọkọ arábìnrin yìí òun dúró lẹ́nu ọkọ̀ ìwọlé wọ́n bá ka mẹ́nu ọ̀nà. qalat ma jaza'u man arada bi ahlika su'a. ó bá wá ń béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ pẹ̀lú ọkọ mi kí ló rò kó o lè fi ṣẹ̀san fẹ́ni tó bá gbèrò ìwà pálapàla pẹ̀lú ìyàwó tó gbé sínú ilé. ilẹ̀ ayé yóò ṣe jẹ́nà. arábìnrin yóò bá sí wọn àníláda ọlọ́run gbà wá olóògbé náà lè mọ̀ sáájú dáadáa ọlọ́run ló ní wọ́n dára sí ẹ̀ ṣùgbọ́n òní ò ní gba kankan lọ́dọ̀ lọ́dọ̀ sùpánù tó bí ẹ̀ ṣe nínú àádá ṣùgbọ́n tó bá gbé wà ládùúgbò àwa ni ẹ̀yìn aládùúgbò ẹ̀ má dàrú mà kọ́mọ́dá lásìkò yẹn gbẹ́rà nídòó wẹ̀ á kọ̀ ọ̀fà fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá kún ah, yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, lọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run lórí mọ́sálásí òun ní òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí abẹ́lẹ́wọ̀n bá tó bẹ̀rẹ̀ kí ọmọdé àmọ́ kí ìṣẹ́ni kọ̀ọ̀kan wà subhanakallahumma pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló pé a lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ rí òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojogún àlọ́ bàbá àwọn ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá dé tọ̀dọ̀ tọ́ lọ́hùn ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ bá yẹ pé tó o ṣe yìí sọ́lọ́run tún ní fi àjẹyàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ́lá àlọ́ sẹ́lẹ̀mù anábìrin tẹ̀yìn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tọ́ bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ní sàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìǹsà alàní la òtí yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ so eré ń táàmù sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí dàgbà yẹn fi ń súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò mú tí ọ̀fẹ́ bàbá kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sí ó ti lé ní forty years oníbò ń bá mísì ẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èé sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàǹfà o ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru owó jù òun yẹn náfìlà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan ìsàǹfà òun ṣe ọwọ́ ni o wọ́n fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sọ èyí yẹn dẹ́ pé gbogbo ọ̀nà tó ní kálukú fóòmù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré fún àwọn oògùn àwọn olè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yà bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì mọ̀ rí bẹ́ẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tọ́ba ti ní ọlọ́run fún àmì ah, ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyà àtiwọ̀ náà kọ sọ́lọ́run sódé bẹ́ẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹbẹ̀ kó má gbógun ti à tẹ́gbẹ́ wo ní sọ̀rọ̀ ànábì ni ọlọ́run ní man àádáálí wàlíyàn kakọ́ di àádán tó fọ́ bìlẹ̀ hàpì ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run níbi ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣètò ogun pẹ̀lú ẹni so nílùú kọ́sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ́n máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ènìyàn ọlọ́run ní bá jà kì í ṣe wọ́n. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn òun nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga bàkísì wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táà ọkọ̀ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá dẹ̀ sọ fún tóní tó wọ́n máa ṣe nìyẹn làbúdà mínàlì hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mú kálá àpò ẹ yóò ṣe kárù àníjẹ bóyá bá a ṣe ṣe sí ìyá ọlọ́run lè lórí sábàbí tó yí padà ìjọba níyàn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tó bá àkọ́kọ́ náà bẹ́ẹ̀ bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí kó owó tí ọ̀mọ́ ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun bá wa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà mí wa torí pé nàlùmọ́ sáájú dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní òní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí ẹ̀ ṣe rí mi àádọ́ ṣùgbọ́n tó bá ni ẹ̀yà àdúgbò ẹ̀ má wa fúnra wa ìyẹn ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá yọ kírun bẹ̀ ọ gbalada lọ́lọ́ lórí mọ́sálásí òun ni òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bò fẹ́ sí àbẹ̀lọ́wọ́n wa tóbi rẹ̀ kí ọmọdé àmọ́ kí ẹsẹ̀ nípa wa sàkárìkọ́lá ọmọ alhamdi ṣáàrọ̀ pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ nípa tọrọ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ní o bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ rí òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́ba bá wọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọ́lọ́run tún ní fìyà jẹ̀yìn lérí ẹ̀ ìyẹn kàràmọ̀ ni wọ́n ń pè kàràmọ̀ ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tàbí pé bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ́lá àrẹ́sẹ́lẹ̀mù anábìrin tó èèyàn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàmù ti ṣàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìǹsà àlà ní ilà òtí yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré tá a máa sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí lẹ́yìn lẹ́yìn fi ń súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àti yàgò fún kan jọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan òun sì ó ti lé ní years oníbòun bá mí ẹ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún fi wé ẹ bàbá yẹn ní ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru owó jù òun yẹn ó sì kéré jù òun ọkà méjì lóṣù kan ni wọ́n fẹ́ fira rẹ wé irú ẹni yẹn so èyí yẹn pé gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pa àwọn oògùn àwọn oògùn kankiri gbogbo ẹ̀ ó sòkò bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ́n bó tó àti bó ṣe yẹ ìyá ọ̀gbọ́n lọ́n bí mo ṣe fẹ́ rí wàláhì ó sì mọ̀ níbẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run náà ah, mi ò fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹ̀bẹ̀ ó má gbógun ti ọ tẹ́lẹ̀ wo ní sọ̀rọ̀ ànábì ni ọlọ́run ni man adali waliyan kakọ̀dé adan tó hóbi hàbí ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ni mi ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni tó kí ni kọ́ọ̀sẹ̀ máa ní ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́n ó ní ká tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga Bilkis wá. bákan náà ẹni tó kó olówó èlé ni tí ń ṣe táàbù kọ́kọ́ mọ́tálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní tó wọ́n máa ṣe nìyẹn làbúdà nínú hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ ní òun fẹ́ fún wa ní nǹkan kan bẹ́ẹ̀ ká mú kálá bẹ́ẹ̀ ẹ yé òun ṣe nǹkan àníjẹ bóyá bá a ṣe ṣe ṣìyàn lọ́ọ̀ lè lórí sábàbí kó yí padà ìjẹpá níyàn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí i bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tọ́ba kọ́ mọ́tálásí àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀mọ́ ló fi kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun káwa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ́ sáájú dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ṣùgbọ́n òní ò ní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí ẹ̀ ṣe rí mi ṣùgbọ́n tó bá kọ́ mọ́sálásí fún ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wani ẹ̀ wá kírun ah, ìyàrá mi níjùmọ̀ kírun mi lè kírun bẹ̀ àárá ah, yọ kírun bẹ̀ ọ gbalada lọ́lọ́run ló mọ́sálásí òun ni òun ní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí i. بلا وعد في رمضان ما كيس سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló pé a lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ọ́rẹ́ òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojoogun àlọ́ bàbá àwọn ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá dé tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀yàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́mi tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ̀lá àlọ́sẹ́lẹ̀mù anábìrin tẹ̀yìn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tọ́ bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo bẹ́ẹ̀ sálàm ti ṣàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìsà àlà ní ilà àwọn tìyà tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ so eré tá a máa sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sí ó ti lé ní forty years oníbò ń bá mísì ẹ̀ lóru wọn dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàpá o yóò ní sọ ọwọ́ kan ní kò sí òru owó jù òun yẹn náfìlà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan ìsàpá òun ṣe ọwọ́ ni o wọ́n fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sọ èyí yẹn pé gbogbo ọ̀nà tó ní kálukú fóòmì súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pé àwọn oògùn àwọn oòlè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì máa rí bẹ́ẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run fún àfihàn ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbé kúrò ṣùgbọ́n ǹjẹ́ ìyà àtúwọ̀ náà kọ sọ́lọ́run sódé bẹ́ẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹ̀bẹ̀ ó mọ̀ gbógun ti ọ̀ tẹ́lifẹ̀ wo ní sọ̀rọ̀ alẹ́bi ni ọlọ́run ni mọ̀nà àádáálí wàlíyàn bàkọ́dé àádán tó hó bìlẹ̀ hàpì ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wó mu lọ́tà òun ò lẹ́ni tó ń wó gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run níbi ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣètò ogun pẹ̀lú ẹni yẹn tó nílùú kọ́ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn òun nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga bàkísì wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táàbù fọkàn mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní tó wọ́n máa ṣe nìyẹn làbúdà mílẹ̀ hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ kálá ẹ yóò ṣe káàrù àníjẹ bóyá bá a ṣe ṣe sí ìyá lọ́ọ̀lù lórí sábàbí tó yí padà ìjẹpá nìyẹn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ẹ̀ tó bá kọ́ mọ́tálásí àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀mọ́ ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun kàkà wa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ̀ sáájú dáadáa ọlọ́run ló ní mọ́sálásí ṣùgbọ́n òní òní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí ẹ̀ ṣe nínú àádá ṣùgbọ́n tó bá yẹ kó bá yà ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wani ẹ̀ wá kírun yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá lọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run ló ní mọ́sálásí òun ní òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí àtọ́lọ́wọ́n wa tó yẹ kí ọmọdé àmọ́ kí ẹsẹ̀ nípa kan wa subhanakallah wa alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ rí òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni gbogbo wọn rí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́ba bá wọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀ lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tàbí pé bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànábì anábìrin tó èèyàn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàmù ti ṣàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìǹsà àlàní là òtì yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré ń táàmù sá kì í ṣe pé eré kọ́ ọmọ owó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí lẹ́yìn rẹ̀ fi bàbá kan kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sìn ó ti lé ní forty years oníbọ̀n bá mí ìṣẹ̀lẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní ìsàǹfà o ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru owó jù òun yẹn náfìlà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan ìsàǹfà o oníṣẹ́ ọwọ́ ni o ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sori yẹn dẹ pé gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré fún àwọn oògùn àwọn oògùn kankiri gbogbo ẹ̀ ó sòkò bẹ́ẹ̀ bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyá ọ̀gbọ́n lọ bí mo ṣe fẹ́ rí wàláhì ó sì mọ̀ ibẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ìlà tó bá ti ní ọlọ́run náà ah, mi ò fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyà àtiwọ̀ náà kọ kódà ìwọ lọ́mọ abẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun tí ọgbẹ́ dàpọ̀ ẹbẹ̀ ó má gbógun tí ọ torí pé wo ní sọ̀rọ̀ alábìíní ọlọ́run ní man adali waliyan kakọ̀dé adan tó hóbi hàk ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun tì ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ní fi ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn tó nílùú kọ́ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó nìkan tó ṣe pàtàkì nìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga bàkísì wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táàbù ọkọ mọ́tálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tóní tó wọ́n máa ṣe nìyẹn làbúdà nínú hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tọ́ba ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mú kálá bẹ́ẹ̀ ẹ yé òun ṣe ń kárùn àníjẹ bóyá bá a ṣe ṣe ṣìyàn lọ́ọ̀ lè lórí sábàbí tó yí padà yíyẹ bá níyàn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tọ́ba kọ́ mọ́tálásí àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀nà ló fi kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí ìrùbá ká wa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà mí wa torí pé nàlùmọ́ sáájú dalẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní ò ní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí yẹn ṣe nínú àádá ṣùgbọ́n tó bá kọ́ báyà wá wà ládùúgbò àwa ni ẹ̀yà ládùúgbò ẹ̀ bá dàrú mà kọ́ mọ́sálásí fún yẹn gbẹ́rà nídìí owó ẹ̀ á kọ̀ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adarúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá kírun ìyàrá mi ní jùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, yọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run ló ní mọ́sálásí òun ní òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n kò fẹ́ sí abẹ́lẹ́wọ̀n wa tóbi rẹ̀ kí ọmọdé àmọ́ kí ẹsẹ̀ nípa kan pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló pé a lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ rí òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojoogun àlọ́ bàbá àwọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọlọ́hun ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fi àjẹyàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́mi tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ̀lá àrẹ̀ sẹ́lẹ̀mù anábì nígbà èèyàn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run sí lọ́ra yẹn àwọn kan tó dẹ́nà fìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ti ṣàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìǹsà àlà ní ilà ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ so eré tá a máa sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí kan jọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sì ó ti lé ní forty years oníbò ń bá mísì ẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàpá o ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru owó jù òun yẹn náfìlà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan ìsàpá o oníṣẹ́ ọwọ́ ni o wọ́n fẹ́ fira rẹ̀ wé irú ẹni yẹn sọ èyí yẹn pé gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pa àwọn oògùn àwọn oòlè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyọ́ ẹ̀kọ́ lọ bí mo ṣe fẹ́ rí wàlúwà yóò sì máa rí bẹ́ẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run fún àpé ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyà àtúbọ̀ náà kọ sọ́lọ́run sódé bẹ́ẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dákun ẹ̀bẹ̀ ó má gbógun ti ọ̀ pé wo ní sọ̀rọ̀ àlẹ́bí ni ọlọ́run ní man adali waliyan kakọ́ni adan tó hó bilhak ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wó mú lọ́tà òun ò lẹ́ni tó ń wó gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run níbi ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣètò ogun pẹ̀lú ẹni yẹn tó ní nǹkan ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́n òun nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ ti ẹni tó lọ gbé àga bàkísì wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táàbù ọkọ̀ mọ́tálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó wọ́n máa ṣe nìyẹn làbúdà nínú hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tọ́ba ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ kámúkálà ẹ yóò ṣe káàrù àníjẹ bóyá bá a ṣe ṣe ṣe ìyàlọ́ lè lórí sábàbí tó yí padà ìjẹpá níyàn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tọ́ba kọ́ mọ́tálásí àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀ma ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun ká wa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ̀ sáájú dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ṣùgbọ́n òní òní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run sùkúránù òbí yẹn ṣe nínú àádá ṣùgbọ́n tó bá kí báyà wà wà ládùúgbò ọwọ́ àni ẹ̀yà àdúgbò ẹ̀ má dàrú mà kọ́ mọ́sálásí fún yẹn ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá kí yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, lọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run ló ní mọ́sálásí òun ní òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bò fẹ́ sí abẹ́lẹ́wọ̀n wa tó bẹ̀rẹ̀ kí ọmọ tàbí ma kí ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ ní pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ rí òun náà kà lè sọ àwọn ọ̀sán pé bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojogún ẹ̀ lọ́ bàbá àwọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́ lọ́hùn ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ bá yẹ pé tó o ṣe yìí sọ́lọ́run tún ní fìyà jẹ̀yàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè é kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn anẹ́bísọ́lá àlọ́sálàmù anábìrin tó èèyàn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ti ṣàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìǹsà alàní la òtì yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré ń táàmù sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí dẹ̀ lèyàn fi súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún tí ọ̀fọ̀ àbákanjọ́ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sì ó ti lé ní forty years oníbò ń bá mísì ẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èé sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní ìsàpá yóò ní sọ ọwọ́ kan ìkòsí òru owó jì òun yẹn náfìlà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù ìsàpá òun ṣe ọwọ́ ni ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sòrí yẹn lẹ pé gbogbo ọ̀nà tó ní kálukú bóbi súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pa àwọn oògùn àwọn oògùn kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ bí mo ṣe fẹ́ rí wàláhì ó sì mọ̀ ibẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ìgbà tó bá ti ní ọlọ́run ah, máa fi ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyà kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹ̀bẹ̀ kó má gbógun ti ọ wo ní sọ̀rọ̀ ànábì ni ọlọ́run ni mọ̀nà àádáálí wàlíyàn bàkọ̀dé àádán tó hóbi hàbí ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ní mi ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn tó nílùú kọ́sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ́n máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ènìyàn ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó nìkan tó ṣe pàtàkì nìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga Bilkisu wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táà fọkọ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní tó wọ́n máa ṣe nìyẹn làbúdà nínú hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ kálá àpẹ́ ẹ yé òun ṣe ń kárù àníjẹ bóyá bá a ṣe ṣe sìn yẹn lọ́ọ̀lẹ́ lórí sábàbí tó yí padà yíyẹ bá níyàn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tó bá àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀mọ́ ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí òrùka ká wa mọ́ bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlẹ́ mọ́sáájú dàlẹ́ la ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní òní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí ẹ̀ ṣe rí mi àádá ṣùgbọ́n tó bá kọ́ yà wá wà ládùúgbò àwa ni ẹ̀yà àdúgbò ẹ̀ má dàrú mà kọ́ mọ́sálásí fún yẹn gbẹ́rà nídìí owó ẹ̀ á kọ̀ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá yàrá mi ní jùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, lọ kírun bẹ̀ ọ gbalada lọ́lọ́ lórí mọ́sálásí òun ní òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí i abẹ́lẹ́wọ̀n wa tó rẹ̀ kí ọmọdé àmọ́ kí ẹsẹ̀ nípa wọn subhanakallah wa alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ní o bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ọ́rẹ́ òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojoogun àlọ́ bàbá àwọn ni torí kó tuma pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀ ẹ́ lérè ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tàbí pé bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ̀lá àlọ́ sẹ́lẹ̀mù anábìrin pé èèyàn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàmù ti ṣàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìǹsà àlà ní ilà tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ so eré ń tá àmọ́ sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó o ṣe fẹ́ súnmọ́ lọ kí lè èèyàn fi súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún tí ọ̀fẹ́ bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan òun sì ó ti lé ní forty years oníbòun bá mí ìṣẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi Allah sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní o yóò ní sọ ọwọ́ kan ní kò sí òru owó jù òun yẹn ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan o kò sí ọwọ́ ni o. wọ́n fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sọ èdè yẹn pé gbogbo ọ̀nà tó ní kálukú bóbi súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré fún àwọn oògùn àwọn oògùn kan kiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ́n bó tó àti bó ṣe yẹ ìyọ́ ẹ̀kọ́ lọ́n bí mo ṣe fẹ́ rí wàláhì ó sì mọ̀ níbẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run fún ah, àfihàn ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dákun ẹ̀bẹ̀ ó má gbógun ti ọ tẹ́lifẹ̀ wo ní sọ̀rọ̀ alẹ́bi ni ọlọ́run ni mọ̀ ní ádálí wàlíyàn kakọ̀dé àdán tó hóbi hàk ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àkòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ni mi ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn tó kílì kọ́ọ̀sì máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́n òun nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ ti ẹni tó lọ gbé àga gbàgbèsè wa. bákan náà ẹni tó kó olówó èlé ni tí ń ṣe táàbù kọ́kọ́ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá sọ fún tó ní kó wọ́n máa ṣe nìyẹn làbúdà mílẹ̀ hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tọ́ba ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ kálá ẹ̀ ẹ́ yéhùn ṣe nǹkan àníjẹ bọ́yá bá a ṣe ṣe sí ìyàrá lè lójú sábàbí tó yí padà ìjẹpá níyàn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ẹ̀ tọ́ba kọ́ àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀ma ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun ká wa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ́ sáájú dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní ò ní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí yẹn ṣe nínú àádọ́ ṣùgbọ́n tó bá kí báyà wá wà ládùúgbò ọwọ́ àni ẹ̀yà àdúgbò ẹ̀ má dàwó máa kọ́ mọ́sálásí ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wani ẹ wá kírun yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá lọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run lórí mọ́sálásí òun ni ò ní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí i بلغ عن تبركي ومتى ما كيس سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé nípa tọrọ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló pé a lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ọ́rẹ́ òun náà kà lè sọ báwọn àwọn ọ̀sán àgbo bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojogún ẹ̀ lọ́ bá bá àwọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá dé tọ̀dọ̀ tọ́ lọ́hùn ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ bá yẹ pé tó o ṣe yìí sọ́lọ́run tún ní fìyà jẹ̀yìn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè é kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́mi tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ̀lá alábìrin tó èèyàn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ti ṣàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìǹsà àlà nílà òtìyàní tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré táàmù sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí lẹ́yìn lọ́ọ́ fi súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún tí ọ̀fẹ́ bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sìn ó ti lé ní forty years oníbò ń bá mísì ẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èé sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàpá o yóò ní sọ ọwọ́ kan lọ ìkò sí òru òwò jì òun yẹn náfìlà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan ìsàpá òun sí ọwọ́ ni wọ́n fẹ́ fira rẹ̀ wé irú ẹni yẹn sòrí yẹn jẹ́ pé gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í jẹ́ pé ká máa sáré pa àwọn oògùn àwọn oòlè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yà bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì mọ̀ rí bẹ́ẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run fún àfihàn ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹ̀bẹ̀ kó má gbógun ti ọ tẹ́lẹ̀ wo ní sọ̀rọ̀ ànábì ni ọlọ́run ní man adali waliyan kakọ̀ di adan tó hó bilhaq ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá di pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run níbi ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn tó nílẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ènìyàn ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga bàkísì wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táà kọ́kọ́ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní kó wọ́n máa ṣe nìyẹn làbúdà mínàlì hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ kámúkálà bẹ́ ẹ yé òun ṣe káàrù àníjẹ bóyá bá a ṣe ṣe sí ìyẹn ọlọ́run lè lòdì sábàbí kó yí padà yíyẹ bá níyàn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tó bá kọ́ mọ́tálásí àkọ́kọ́ náà bó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀mọ́ ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí ìrùkà káwa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlẹ́ mọ́sáájú dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní òní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí ẹ̀ ṣe nínú àádá ṣùgbọ́n tó bá yẹ kó bá yà wá wà ni ẹ̀yà ṣùgbọ́n ìyàwó adarúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, lọ kírun bẹ̀ ọ gbalada lọ́lọ́ lórí mọ́sálásí òun ni òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tó lọ́wọ́ bọ̀ fẹ́ sí i àbẹ̀lọ́wọ́ wa tóbi rẹ̀ kí ọmọ sábà máa kí sẹ́ni kọ̀ọ̀kan wa sùhánù kọ́lá ọmọ alhamdi aṣáájú aláìlá ìlà pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ nípa tọrọ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò o bóyá lè dúpẹ́ àbí àwọn aláìní òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojoojú ẹ̀ ló bá bá àwọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá dé tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀yìn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ̀lá anábìrin tó èèyàn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàmù ti ṣàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìsà àlà nílà òtìyàní tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré ń tá a máa sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí lè lè fi súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò tó tí ò fẹ́ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sì ó ti lé ní forty years oníbòun bá mí ìṣẹ̀lẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ Allah sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàǹfà o ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru owó òun yẹn ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan wọ́n fẹ́ fira rẹ wé irú ẹni yẹn so èyí yẹn pé gbogbo ọ̀nà tó ní kálukú bóbi súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pé àwọn oògùn àwọn oògùn kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ́n bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ́n bí mo ṣe fẹ́ rí wàláhì ó sì mọ̀ níbẹ̀ ibi tó yẹn bá fọ lọ́n rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti lọ lọ́n fún ah, àmì ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyà àtiwọ̀ náà kọ sọ́lọ́ sódé bẹ́ẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dákun ẹ̀bẹ̀ ó má gbógun ti ọ tẹ́lifẹ̀ wo ní sọ̀rọ̀ anabi ni ọlọ́run ni man adali waliyan bakodi adan tó hobi hak ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá ti gbé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ní ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn tó ní kọ́ọ̀sẹ̀ máa wá ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́n ó nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ ti ẹni tó lọ gbé àga bàkísọ̀ wa. bákan náà ẹni tó kó olówó èlé ni tí ń ṣe táàbù kọ́kọ́ mọ́tálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní tó wọ́n máa ṣe nìyẹn làbúdà nínú hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú wẹ̀ tọ́ba ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ kálá ẹ yé òun ṣe kárù àníjẹ bọ́yá bá a ṣe ṣe ṣe ìyàlọ́ lè lórí sábàbí tó yí padà ìjọba níyàn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tọ́ba kọ́ àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀mọ́ ló fọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun káwa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ́ sáájú dàlọ́lá ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní ò ní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí yẹn ṣe nínú àádá ṣùgbọ́n tó bá kí báyà wá wà ládùúgbò àwa ni ẹ̀yà àdúgbò ẹ̀ má dàrú mà kọ́ mọ́sálásí fún yẹn ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ ẹ̀ wá kírun yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá lọ kírun bẹ̀ ọgbàládá lọ́lọ́run lórí mọ́sálásí òun ni ò ní gbaládá ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n kò fẹ́ sí abẹ́lẹ́wọ̀n bá tó yẹ kí ọmọdé àmọ́ kí ìṣẹ́ni kọ̀ọ̀kan wà subhanakallahumma pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ó bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ọ́rẹ́ òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojogún àlọ́ bàbá àwọn ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá dé tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọ́lọ́run ò tún ní fi àjẹyàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè é kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́mi tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn ànẹ́bísọ́lá àlọ́sílẹ̀ anábìrin tẹ̀yìn bá súnmọ́ ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́rùn àyàn àwọn kan tó dẹ́nà fìlà náà èèyàn ń ṣe tọ́ bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtú ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ti ṣàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìǹsà alàní la òtí yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ lọ́dọ̀ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré ń táàmù sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí lè yẹn fi súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún tí ọ̀fẹ́ bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan ti lé ní years oníbò bá mísì ẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn o ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru owó jù òun yẹn ó sì kéré lọ́dọ̀ lọ́dọ̀ sùhánù wọ̀tá so bí ẹ̀ ṣe rí mi àádá ṣùgbọ́n tó bá kọ́ báyà wá wà ládùúgbò àwọn àni ẹ̀yà àdúgbò ẹ̀ mẹ́ta àwọn akọ́mọ́tàlá ti fún yẹn bẹ́ẹ̀rẹ̀ àní ìdòwò ẹ̀ akọ̀ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó àdúgbò kan ó ti kọ́mọ́tàlá sí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá yọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run ló mọ́tàlá tó bẹ́ẹ̀ wọn bá tó rẹ̀ kí ọmọ tàbí kí ẹsẹ̀ nípa kan wà subhanakallah wa alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ nípa tọrọ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wòye o bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmọ̀ rẹ̀ òun náà kà lè sọ wa àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojoogun ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́run ẹ̀rọ ọlọ́run ẹ̀rọ tó ń bá fún ẹgbẹ́ tó ń ṣe yìí sọ́lọ́run tó ní fi àjẹyàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tàbí pé bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn anabi sallallahu alayhi wa sallam anabi ní kéèyàn bá súnmọ́ lọ́hùn èèyàn ń ṣe tọ́lọ́hùn ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ntró ojú èèyàn gbogbo bẹ́ẹ̀ bá sálàm ní sàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìsà alàní là ò ti yá tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ ṣe so eré tá máa sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ fi ń súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún tí ọ̀fẹ́ bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sì ó ti lé ní years mí ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kà kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní ìsàpá yóò ní sọ ọwọ́ kan ìkò sí òru owó jù òun yẹn lẹ́fẹ̀lá ó sì kéré jù òun kà Kùránì méjì lóṣù kan ìsàpá òun sí ọwọ́ ni ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sori yẹn lẹ pé gbogbo ọ̀nà tó ní kálukú wọ́n fi súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pé àwọn àwọn ó lè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yà bá súnmọ́ ọlọ́run bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ ọlọ́run bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì máa rí bẹ́ẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run fún ah, àmì ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyá àtiwọ̀ náà kọ sọ ọlọ́run tó dé bẹ́ẹ̀ kódà ìwọ ọlọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹbẹ̀ ó má gbógun ti ọ̀ tẹ́lẹ̀ wo ní sọ̀rọ̀ àlẹ́ mi ní ọlọ́run ní mọ̀ ní àádáálí wàlíyàn bàkọ́dé àádán tó hó bìlẹ̀ hàkì ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbogbo tì ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àkòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run níbi ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣètò ogun pẹ̀lú ẹni tó ní nǹkan ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ́n máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọ́n so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn òun nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga Bilkisu wá bákan náà ẹni tó kó olówó èlé ni tí ń ṣe táàb kọ́kọ́ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní kó wọ́n máa ṣe nìyẹn làbúdà mílẹ̀ hajiri àbúrò pátì nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mú kálá bẹ́ẹ̀ ẹ yóò ṣe ìtàrù àníbi ẹ bóyá bá a ṣe ṣe sí ìyàlọ́ lè lórí sábàbí kó yí padà ìjẹpá níyàn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí i bóyá yóò ṣe kíni o yóò jáwọ́ mbẹ́ tó bá kọ́ mọ́tálásí àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́tálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀ma ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́tálásí yẹn bí irun bá ká wa má bàbá kírun mọ́tálásí wọn àní ládá ọlọ́wọ́ gbà wa olùgbé nàlù masáàjì dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ṣùgbọ́n òní òní gba lára kankan lọ́dọ̀ ọlọ́run sùhánù wa ta'ala so bí ẹ̀ ṣe nínú àádá ṣùgbọ́n tó bá kí báyà wà wà ládùúgbò ọwọ́ ni ẹ̀yà àdúgbò ẹ̀ mẹ́ta ó máa kọ́ mọ́sálásí fún yẹn gbẹ́rà nídìí owó ẹ̀ á kọ́ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá kírun yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́ wọn kò fẹ́ sí abẹ́lẹ́ wọn bá tó rẹ̀ kí ọmọdé àmọ́ kí ẹsẹ̀ nípa kan àdìkọ́lá ọmọ àbí aṣáájú aláàlá ìlà àti pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ nípa tọrọ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló bóyá lè dúpẹ́ àbí àwọn aláìní orí òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́ba bá àwọn ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀ lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tàbí pé bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn anabi sallallahu alaihi wasallam anabi ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ní sàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìsà àlàní làwọn ti yá tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹsẹ̀ ṣe so eré tá a kì í ṣe pé eré kọ́ máa eré bó lọ kí fi ń lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún tí ò fẹ́ bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló ó lóun ti years oníbòǹbá mí ìṣẹ̀lú wọn dà ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kàkọ̀rọ̀ ní sọ fún mi mo ní allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàǹfà o ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru òwò jì òun yẹn lẹ́fílà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan yìí sàǹfà o oníṣẹ́ ọwọ́ ni ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sori yẹn lẹ pé gbogbo ọ̀nà tó ní kálukú bóbi súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pé àwọn oògùn àwọn ó nìkan kiri gbogbo ẹ̀ ó sunkún bẹ́ẹ̀ bá súnmọ́ ọlọ́run bóyá tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ ọlọ́run bí mo ṣe fẹ́ rí wàláhì ó sì mọ̀ níbẹ̀ ibi tó yẹn fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ìgbà tó ní ọlọ́run náà ah, mi ò báyìí ọlọ́run ó sì gbé kúrò ṣùgbọ́n ǹjẹ́ ìyá náà kọ sọ ọlọ́run tó débẹ̀ kódà ìwọ ọlọ́run máa bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹbẹ̀ ó má gbógun ti ọ wo ní sọ̀rọ̀ ànábì ní ní mọ̀ ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbogbo tì ju ẹni tó bá di pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ tọ́lọ̀ níbi ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni tó ní nǹkan ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó ní nǹkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga Bilkis wá bákan náà ẹni tó kó olówó èlé ni tí ń ṣe táàbù ọkọ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní tó wọ́n máa ṣe nìyẹn làbúdà minal hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ ẹ̀ẹ́dẹ́ òun ṣe nǹkan àníjẹ bọ́yá bá a ṣe ṣe sin ìyàlọ́ lè lórí sábàdì kó yí padà ìjẹpá nìyẹn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kíni o yóò jáwọ́ mbẹ́ tó bá kọ́ mọ́sálásí àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò ní gba ládá torí pé owó tí ọ̀ma ló fi kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun bá ká wa kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́wọ́ gbàgbọ́ wa torí pé nàlùmọ̀ sáájú dàlọ́lá ọlọ́run ló ní mọ́tàlásẹ̀ ṣùgbọ́n òní ò ní gba lára kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí yẹn ṣe ní mi àádá ṣùgbọ́n tó bá kọ́ yà wá wà ládùúgbò àwa ni ẹ̀yà àdúgbò ẹ̀ mẹ́ta àwọn akọ́ mọ́tàlásẹ̀ fún yẹn gbẹ́rà nídòwọ́ ẹ̀ akọ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádùúgbò kan ó ti kọ́ mọ́tàlásẹ̀ ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá yàrá mi ní jùmọ̀ ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́ wọn bọ̀ fẹ́ sí abẹ́rẹ́ wọn bá tó rẹ̀ kí ọmọ tàbí kí ẹsẹ̀ nípa kan wà sùkárì kọlá wọn lọ́hàmì ẹ̀ṣọ́ rẹ̀ láàyè láàyè pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ nípa tọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wúlò bóyá lè dúpẹ́ àbẹ́ àwọn aláìmọ̀rí òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni gbogbo ọmọ rí bẹ́ẹ̀ ojogún ẹ̀ lọ́ba bá wọn ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fi àjẹyàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn anabi sallallahu alayhi wa sallam anabi nígbà èèyàn bá súnmọ́ lọ́hùn èèyàn ń ṣe tọ́lọ́ ń ṣe lọ́ra yẹn ọlọ́run yóò kọ̀ntró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ti ṣàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìsà alàní la ò ti yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ máa so eré tá máa sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ kí lè fi súnmọ́ lọ ti ń fílẹ̀ òun sì ó ti lé ní years bá mí ìṣẹ̀lú ó lóun sọ ìhun èé sọ ọ̀rọ̀ ló kàkọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní ìsàpá o yóò ní sọ ọwọ́ kan kò sí òru owó jù òun yẹn lẹ́fílà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣùkù ìsàpá o kò sí ọwọ́ ni o fira rẹ wé irú ẹni yẹn sòrí yẹn lẹ gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pàmò oògùn àwọn olè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yà bá súnmọ́ ọlọ́run bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ ọlọ́run bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì máa rí bẹ́ẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run bá àfi ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbé kúrò ṣùgbọ́n ǹjẹ́ ìyá àtúwọ̀ náà kọ sọ ọlọ́run tó dé bẹ́ẹ̀ kódà ìwọ ọlọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dákun ẹbẹ̀ ó má gbógun ti àtẹ́gbẹ́ wo ní sọ̀rọ̀ àlẹ́bí ni ọlọ́run ní mọ̀ ní àádáálí wàlíyàn bàkọ́dé àádán tó hó bìlẹ̀ hàkùn ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń mú lọ́tà òun ò lẹ́ni tó ń gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àkòkèdélé ọjọ́ ayé rẹ̀ tọ́lọ́ níbi ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣètò ogun pẹ̀lú ẹni tó ní nǹkan ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọ́n tó bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga bàkísì wá bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táàb ọkọ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní kó wọ́n máa ṣe nìyẹn làbúdà nínú hajiri àbúrò pátì nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní nǹkan kan bẹ́ẹ̀ ká mọ́ kálá bẹ́ẹ̀ ẹ yóò ṣe kárù àníjì ẹ bá a ṣe ṣe sí ìyẹn ọlọ́run lè lójú sábàbí tó yí padà ìjẹpá nìyẹn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ tọ́ba kọ́ mọ́tálásí àkọ́kọ́ náà tọ́ba kọ́ mọ́tálásí kò lè gba ládàá torí kó owó tí ọ̀ma ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́tálásí yẹn bí irun bá ká wa mọ́ bàbá kírun mọ́tálásí wọn àní torí pé nàlùmọ̀ sáájú lọ́lọ́lá ọlọ́run ló ní mọ́sálásí ṣùgbọ́n òní òní gba lára kankan lọ́dọ̀ ọlọ́run sùkánù so bí yẹn ṣe nínú yàrá dára ṣùgbọ́n tó bá yẹ kó báyà wà wà ládùúgbò ọwọ́ àni ẹ̀yà àdúgbò ẹ̀ bá dàwó máa kọ́ mọ́sálásí fún yẹn gbẹ́rà nídìí owó ẹ̀ á kọ́ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádùúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ ẹ̀ wá kí yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá yọ kírun bẹ̀ ọ gbalada lọ́lọ́run ló ní mọ́sálásí òun ní òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bò fẹ́ sí abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kí ọmọdé àmọ́ kí ìṣẹ́ni kọ̀ọ̀kan wà subhanakallah wa alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ ní pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ló bóyá lè dúpẹ́ àbí àwọn aláìní orí òun náà kà lè sọ báwọn àwọn ọ̀sán pé bẹ́ẹ̀ ló kú dọ́wọ́ rí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́ba bá àwọn ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́run ẹ̀rù ọlọ́run tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀yìn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè é kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tàbí pé bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́n anabi sallallahu alaihi wasallam anabi ní tẹ̀yìn bá súnmọ́ lọ́n èyàn ń ṣe ọlọ́run yóò kọ̀ntró ojú èyàn gbogbo gbàdàgbà sálàmù ní sàlàyé fún wa nínú àdìsí kúrúsì

ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní ìsàǹpá o ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru owó jì òun yẹn lẹ́fílà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan ìsàǹpá o oníṣẹ́ ọwọ́ ni ṣùgbọ́n òun ò ní gbadára kankan lọ́dọ̀ lọ́dọ̀ sùhánù wọ̀tá so bí àwọn àni ẹ̀yìn aládùúgbò ẹ̀ má dàwó máa kọ́ mọ́tàlásí fún yẹn bẹ́ẹ̀ rà ní ìdòwò ẹ̀ á kọ́ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádùúgbò kan ó ti kọ́ mọ́tàlásí ńlá kan bẹ́ẹ̀ wá ní ẹ̀ wá yàrá mi níjùmọ̀ kírun mi ní kírun bẹ́ẹ̀ àárá lọ kírun bẹ́ẹ̀ ọ gbalada ọlọ́run ló mọ́tàlásí òun ni òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n kò fẹ́ sí abẹ́lẹ́wọ̀n wa tó yẹ kí ọmọ tàbí kí ìṣẹ́ni pé ẹgbọ́rọ̀ tó tẹ̀ nípa tọrọ nǹkan tán eléyìí ọlọ́run fẹ́ fi dán wa wò ló bóyá yìí dúpẹ́ àbí àwọn aláìní orí òun náà kà lè sọ báwọn àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́ba bá wọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá tọ̀dọ̀ tọ́ lọ́hùn ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ bá tó o ṣe yìí sọ́lọ́run ò ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ Ọlọ́run anabi sallallahu alaihi wasallam anabi ní tẹ̀yìn bá súnmọ́ Ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ nẹ́fìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan Ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo bẹ́ẹ̀ sálàm ti ṣàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìsà alàní la òtì yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ojú ẹ̀sẹ̀ Ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré táwọn sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run kí lè yẹn fi ń súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yà gbogbo tí ọ̀fẹ́ bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sì ó ti lé ní forty years oníbò ń bá míìsì rẹ̀ lóru wọn ó dà padà lọ́sàn ó lóun sọ ìhun èé sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàǹfà yóò ní sọ ọwọ́ kan ní kò sí òru òun ó jì òun yẹn náfìlà ó òun ka kuraani méjì lóṣùkù yìí sàǹkó àwọn kò ń ṣe ọwọ́ ni ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn sòrí yẹn dẹ́ pé gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pé àwọn oògùn àwọn oòlè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì mọ̀ rí bẹ́ẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tọ́ba ti ní ọlọ́run fún àfihàn ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìdí àtúwọ̀ náà kọ sọ́lọ̀ tó débẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹbẹ̀ kó má gbógun ti à tẹ́lẹ̀ wo ní sọ̀rọ̀ alẹ́bi ni ọlọ́run ni mọ̀nà àádáálí wàlíyàn bàkọ́dé àádán tó fọ́ọ̀bì hàbí ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá ti pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ní mi ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn lọ kílì ń kọsẹ̀ máa wá pé eh, àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó nìkan tó ṣe pàtàkì nìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga bàkísì wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táàbù fọkàn mọ́tálásí tá a dẹ̀ sọ fún tó ní kó wọ́n máa ṣe nìyẹn làbúdà mílẹ̀ hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tó bá ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ kálá fẹ́ ẹ yé òun ṣe kárùn àníjẹ bóyá bá a ṣe ṣe sìn yẹn lọ́ọ̀lù lórí sábàbí tó yí padà yíyẹ bá níyàn pé àfẹ́ràn rẹ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ẹ̀ tọ́ba kọ́ mọ́sálásí àkọ́kọ́ náà tọ́ba kọ́ mọ́sálásí kò lè gba ládá torí kó owó tí ọ̀mọ́ ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí ìrùbá ká wa mọ́ bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlẹ́ mọ́sáàjì lọ́lọ́ ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní òní gba lára kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí yẹn ṣe nínú àádá ṣùgbọ́n tó bá yẹ kó bá yà wá wà ládùúgbò á kọ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wá ní ẹ̀ wá kírun yàrá mi ní jùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, lọ kírun bẹ̀ ọgbàládá lọ́lọ́ lórí mọ́sálásí òun ni òun ní gbaládá ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí i àbẹ̀lọ́wọ́n wa tó rẹ̀ kí ọmọdé àmọ́ kí tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ní òkú bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmoore òun náà kà lè sọ bá àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ mọ́rí bẹ́ẹ̀ ojogún ẹ̀ lọ́ba bá àwọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀yìn lérí ẹ̀ ìyẹn kàràmọ̀ ni wọ́n ń pè kàràmọ̀ ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn anabi sallallahu alaihi wasallam anabi nígbà èèyàn bá súnmọ́ lọ́hùn èèyàn ń ṣe tọ́lọ́hùn sí lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàm ti sàlàyé fún wa nínú àdìsí kúdùsì débi pé wàhálà ìǹsà àlà ní ilà òtì yá ni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ojú ẹ̀sẹ̀ ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ so eré táàmù sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ lọ́hùn kí fi ń súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún tí ọ̀fẹ́ abákanjọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sì ó ti lé ní forty years oníbòun bá mí ìṣẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní ìsàpá yóò ní kò sí òru jù òun yẹn ó òun ọ̀ka kùránì méjì lóṣùkù yìí sàǹpà òun ṣe ọwọ́ ni ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn so èyí yẹn pé gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré fún àwọn oògùn àwọn oòlè kankiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ́n bó tó àti bó ṣe yẹ ìyọ́ ẹ̀kọ́ lọ́n bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì mọ̀ níbẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti lọ ọlọ́run ah, máa ń pè ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyá àtúwọ̀ náà kọ sọ́lọ̀ tó débẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dákun ẹ̀bẹ̀ ó má gbógun ti à pẹ̀lú wo ní sọ̀rọ̀ alẹ́mi ni ọlọ́run ni mọ̀nà ádáli wàlíyàn kakọ́dé àdán tó hóbi hàp ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wó mú lọ́tà òun ò lẹ́ni tó ń wó gbógun ti ju ẹni tó bá ti gbé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ní ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn tó kílì ń kọ́ ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọ́n so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ ti ẹni tó lọ gbé àga Bilqis wá bákan náà ẹni tó kó olówó èlé ni tí ń ṣe táàbù kọ́kọ́ mọ́sálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní kó wọ́n máa ṣe nìyẹn làbúdà nílẹ̀ hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tọ́ba ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mú ẹ yé òun ṣe kárù àníjẹ bóyá bá a ṣe ṣe sí ìyàlọ́ lè lórí sábàbí tó yí padà ìjẹpá níyàn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ẹ̀ tọ́ba kọ́ mọ́sálásí àkọ́kọ́ náà tọ́ba kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀ma ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun ká wa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ̀ sáájú dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní ò ní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí ẹ̀ ṣe nínú àgà ṣùgbọ́n tó bá kí báyà wà wà ládùúgbò àwa ni ẹ̀yìn ará àdúgbò ẹ̀ má dàwó máa kọ́ mọ́sálásí fún yẹn gbẹ́rà ní ìdòwò ẹ̀ á kọ̀ ọ̀kan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wani ẹ̀ wá kírun ìyàrá mi ní jùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, lọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run lórí mọ́sálásí òun ni ò ní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí abẹ́lẹ́wọ̀n wa tó yẹ kí ọmọdé àmọ́ kí ìṣẹ́ nípa kan wà subhanakallah wa alhamdi aṣáájú aláìlá ìlà pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán bóyá lè dúpẹ́ àbí àwọn aláìní orí òun náà kà lè sọ bá àwọn ọ̀sán àgbo bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ojogún ẹ̀ lọ bàbá àwọn ni torí kó ti mọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run tún bá ọ ẹ̀rù tún bá ọ kọ́ bá yẹ pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀yàn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tán fi pè bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ Ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ní kéèyàn bá súnmọ́ Ọlọ́run èèyàn ń ṣe tọ́lọ́run sí lọ́rùn àyàn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan Ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo bàbá sálàm ní sàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìǹsà alàní la òtí yanni tó bá tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ojú ẹ̀sẹ̀ Ọlọ́run so eré táàmù sá kì í ṣe pé eré kọ́ máa wó oògùn eré bó ṣe fẹ́ súnmọ́ àfi yàgò fún tí ọ̀dà bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà òun sí ó ti lé ní forty years oníbọ̀n bá mísì ẹ̀ lóru wọ́n dà padà lọ́sàn ó lóun sọ ìhun èé sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah akbar sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàpá o yóò ní sọ ọwọ́ kan ní kò sí òru owó jì òun yẹn náfìlà ó sì kéré jù òun ọkà kùránì méjì lóṣù kan kì í sàǹpá òkun sí ọwọ́ ni ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn so èdè yẹn lẹ pé gbogbo ọ̀nà tó ní kálukú fóbi súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pa àwọn oògùn àwọn oògùn nìkan kiri gbogbo ẹ̀ ó sòkó bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ bí mo ṣe fẹ́ rí wàhálà yóò sì mọ̀ ibẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run fún àfihàn ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyà àti wọn náà kọ sọ́lọ̀ tó débẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹbẹ̀ ó má gbógun ti ọ tẹ́lẹ̀ wo ní sọ̀rọ̀ ànábì ni ọlọ́run ní man adali waliyan kakọ̀ di adan tó hó bilẹ̀ hàpì ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá di pé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ní bí ṣe ọlọ́run ọba ní ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni yẹn tó nílé nǹkan ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ènìyàn ọlọ́run ní bá jà kì í ṣe wọn. so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́hùn ó nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ ti ẹni tó lọ gbé àga gbàgbèsè wa. bákan náà ẹni tó yẹ kó olówó èlé ni tí ń ṣe táàbù kọ́kọ́ mọ́sálásí ẹni tó bá ti kó olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní kó wọ́n máa ṣe nìyẹn làbúdà mímẹ́lẹ̀ hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tọ́ba ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ kálá kan ẹ yé òun ṣe kárù àníjẹ bọ́yá bá a ṣe ṣe sí ìyẹn lọ́ọ̀ lè lórí sábàbí kó yí padà ìjọba níyàn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ẹ̀ tó bá kọ́ mọ́sálásí àkọ́kọ́ náà tó bá kọ́ mọ́sálásí kò lè gba ládá torí pé owó tí ọ̀mọ́ ló fi kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí ìrùkà káwa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ́ sáájú dàlùlá ọlọ́run ló ní mọ́sálásí ẹ̀ ṣùgbọ́n òní òní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí ẹ̀ ṣe nínú àádá ṣùgbọ́n tó bá yẹ kó bá yà wá wà ládùúgbò àwọn àni ẹ̀yà àdúgbò ẹ̀ má dàrú mà kọ́ mọ́sálásí fún yẹn gbẹ́rà nídìí owó á kọ nǹkan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ́ẹ̀ wá ní ẹ̀ wá yàrá mi ní jùmọ̀ kírun mi ní kírun bẹ́ẹ̀ àárá lọ kírun bẹ́ẹ̀ ọ gbalada lọ́lọ́ lórí mọ́sálásí òun ni òní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ sí i abẹ́lẹ́wọ̀n wa tó yẹ kí ọmọdé àmọ́ kí ẹsẹ̀ nípa wa subhanakallah wa alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. pé ẹgbọ́rọ̀ tó tẹ̀lé pàtọ́rọ̀ ń parí tán eléyìí ọlọ́run fẹ́ fi dá wa wò ní òkú bóyá lè dúpẹ́ àbí àwọn aláìmoore òun náà kà lè sọ bá àwọn sọ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ mọ́rí bẹ́ẹ̀ ojoogun ẹ̀ lọ́ bá bá àwọn ni torí kó tìmọ̀ pé idán ni ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ tọ̀dọ̀ tọ́lọ́hún ẹ̀rù ọlọ́run ó tún bá ọ ẹ̀rù ó tún bá ọ kọ́ báyìí pé tó o ṣe yìí sọlọ́run tún ní fìyà jẹ̀yìn lérí ẹ̀ ìyẹn kàràmà ni wọ́n ń pè kàràmà ni ọlọ́run máa ń ṣe fẹ́ni tó bá wù ú nínú ẹrú sí rẹ̀ ìtẹ́ni ẹ wá fi jẹ́ tó ní mímọ̀ tàbí pé bẹ́ẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ lọ́hùn anabi sallallahu alaihi wasallam anabi ní tẹ̀yìn bá súnmọ́ lọ́hùn èèyàn ń ṣe tọ́lọ́hùn ṣe lọ́ra yẹn àwọn kan tó jẹ́ náfìlà náà èèyàn ń ṣe tó bá dàsìkò kan ọlọ́run yóò kọ̀ǹtró ojú èèyàn gbogbo gbàdàgbà sálàmù ti sàlàyé fún wa nínú àdìsí kúrúsì débi pé wàhálà ìsà àlà ní ilà àwọn tìyà so eré táàmù sá kì í ṣe pé eré kọ́ máa fẹ́ súnmọ́ lọ́hùn kí èèyàn fi ń súnmọ́ lọ títẹ̀ láṣẹ rẹ̀ àfi yàgò fún bàbá kan jọ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ó lóun ti ń yan náfìlà lé ní forty years oníbòun bá mí ìṣẹ̀lẹ̀ lóru wọn dà padà lọ́sàn ó lóun sọ ìhun èyí sọ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ní sọ fún mi mo ní Allah sọ bẹ́ẹ̀ fi wé ẹ bàbá yẹn ní sàǹfà ní oníṣẹ́ ọwọ́ kan ní kò sí òru jù òun yẹn náfìlà ó sì òun ka kùránì méjì lóṣùkù yìí sàǹfà òkun sí ọwọ́ ni ọ̀fẹ́ fira rẹ wé irú ẹni yẹn so èyí yẹn pé gbogbo ọ̀nà tó ní kálukú fóònù súnmọ́ lọ ní ká máa sáré kì í ṣe pé ká máa sáré pa àwọn oògùn àwọn oúnjẹ kankiri gbogbo ẹ̀ ó sòkò bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ lọ́n bó tó àti bó ṣe yẹ ìyá ẹ̀kọ́ lọ́n bí mo ṣe fẹ́ rí wàláhì ó sì mọ̀ níbẹ̀ ibi tó yẹn bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti ní ọlọ́run fún àmì ọ̀fẹ́ báyìí ọlọ́run ó sì gbogbo ṣùgbọ́n ǹjẹ́ ìyí àtúwọ̀ náà kọ sọ́lọ̀ tó débẹ̀ kódà ìwọ lọ́mọ bẹ̀bẹ̀ tẹ́nìkan bá ń gbógun ti ọgbẹ́ dàpọ̀ ẹbẹ̀ ó má gbógun ti à tẹ́lẹ̀ wo ní sọ̀rọ̀ ànábì ni ọlọ́run ni man adali waliyan bakọ̀dé adan tó hàn hàn ẹnikẹ́ni tó bá sọ pé òun ò lẹ́ni tó ń wò mú lọ́tà òun ò lẹ́ni tó ń wò gbógun ti ju ẹni tó bá ti gbé gbogbo ìgbésí ayé rẹ̀ àtòkèdélé ọjọ́ ayé rẹ̀ ọlọ́run ní mi ṣe ọlọ́run ọba ni ọlọ́run náà ti ṣe tó ogun pẹ̀lú ẹni tó kílì ń kọ̀ọ̀sẹ̀ máa wá pé àgbélépọ̀tà ò ní ìdí ẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tiẹ̀ lọ torí pé ni ọlọ́run ní bá jà kì í ṣe wọ́n so bí ẹnìkọ̀ọ̀kan wa bá ṣe gbìyànjú àti súnmọ́ lọ́n ó nìkan tó ṣe pàtàkì ìyẹn ní ọ̀rọ̀ tí ẹni tó lọ gbé àga gbàgbésọ̀ wa bákan náà ẹni tó kó olówó èlé ni tí ń ṣe táàbù ọkọ̀ mọ́tálásí ẹni tó bá ti kó ìtọ́jú olówó èlé tá a dẹ̀ sọ fún tó ní kí wọ́n máa ṣe nìyẹn làbúdà nínú hajiri àbúrò pati nínú hajiri òun náà ni ká mọ́ gbà nánú owó ẹ̀ tọ́ba ní òun fẹ́ fún wa ní kankan bẹ́ẹ̀ ká mọ́ ẹ yé òun ṣe nǹkan àníjẹ bọ́yá bá a ṣe ṣe ṣe ìyàlọ́ lè lórí sábàbí tó yí padà ìjẹpá nìyẹn pé àfẹ́ràn rẹ̀ àníyàn pé bóyá tá a bá ṣe báyẹn sí bóyá yóò ṣe kí ni o yóò jáwọ́ mẹ́ẹ̀ tọ́ba kọ́ mọ́sálásí àkọ́kọ́ náà tọ́ba kọ́ mọ́sálásí kò lè gba ládá torí kówó tí ọ̀ma ló kọ́ ṣùgbọ́n sáà lè kírun nu mọ́sálásí yẹn bí irun kàkà wa má bàbá kírun mọ́sálásí wọn àní ládá ọlọ́run gbà wá torí pé nàlùmọ́ sáájú dàlẹ́lá ọlọ́run ló ní mọ́sálásí ṣùgbọ́n òní ò ní gba ládá kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bí yẹn ṣe nínú àádá ṣùgbọ́n tó bá kí báyà wá wà ládùúgbò àwa ni ẹ̀yà àdúgbò ẹ̀ má dàwó mà kọ́ mọ́sálásí fún yẹn gbẹ́rà àdìdòwẹ̀ á kọ̀ ọ̀kan wa fúnra wa ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó adádúgbò kan ó ti kọ́ mọ́sálásí ńlá kan bẹ̀ wani ẹ̀ wá kírun yàrá mi ní jùmọ̀ kírun mi ní kírun bẹ̀ àárá ah, lọ kírun bẹ̀ ọ gbalada ọlọ́run lórí mọ́sálásí òun ni òun ní gbalada ní tó ṣe yẹn torí pé owó tó fi kọ owó tọ́lọ́wọ́n bò fẹ́ sí i. بلا وعد في رمضان ما فيش أنا أشهد أن لا إله إلا أنت أستغفرك